onto is the fellow. Falano I'm very dark man. Very mm-hmm. dark man can never, never be guilty because we know what happened, and mm-hmm. I can't mm-hmm. say more than that. You just mm-hmm. watch and see how the lawyers will go down. Okay. I, accept that one. Very dark man can win, no problem. Let's come back to Wumi. What do you think? Why did she negotiate it? She said she wanted, court order. Now she wants to negotiate. Let's wait for the DNA. You'll be, you'll be economic. Until, until the DNA is out, that's when I'm going to scatter everywhere. Look at you. That's when you scatter everywhere. Just <laughs> look at yourself. we scatter everywhere. We scatter no, no, no, all the social media. Nothing changed. Nobody's gonna be, I mean, worried about anything. We're not, Well, thank God, everybody is everybody is tired now. People are. But this uh, DNA of the thing, I don't think have to public. There's no activity currently in court. Just happen. Uh, I mean, now we work with the court. If there's court, they will come out. There's no court, they come on now. Cannot be repeating the same all the time. Hey, eh, eh, hey, Parano, are they going to announce the result to public? is he part of the something or the is free? No, he said no. He said no, no, they have okay. an agreement that the results won't be revealed to the public. You see? I mean that even herself, she's not sure. She knew that definitely something is wrong somewhere. And again, apart from that, she's not sure. Definitely as a woman, queen, also a woman, if things like this happen you will have gone back and do a dna test just to be sure of your stand. even in america in america those just, children in america those children in america were back in front of the whole public just wait no one second one second in america in front of the whole public <coughs> the court will read the child is the child is not for him do those children die do they die What is, what is so special about our own children? I, I want to reply, Juicy, before I forget what I want to say. Juicy, let, um, let me say something. You see, people are different. Some, some of our children of nowadays, they have a mind of their own. You can't force them to do what they don't want to do. And if you look at that woman very well, I'm sorry to say, she's a very strong woman. You know why I said that? Because what she went through A lot of people will even go to half. Half, they will pass out. What did she go through, please? She didn't go through anything. She didn't go through anything. If I, I have the government, me, see, if I have the government behind me, talk, if I have, me, if I have celebrity okay, behind me, I, I go through no shit. Let me let me finish my. Uh, the government, the government is favoring her now. finish. What what I'm saying is, you know, some people you can't force them. They will do what they want to do. what they feel like doing, that's what they will do. No matter how you spank them, force them, talk, they won't even bother. Some people are like that. You understand? So that's why I believe some people are very, you know, they have the, a mind of their own. Okay, cool, Can I quickly say something to this? Eh, what, in this case, me herself, eh? even when you commit an offense, and you find somebody that is protecting you, you sure you are protected, you'll still be going through one stress or the other. Like the fear of I'm going to be caught, the fear of ah, a guilty conscience. So I want to believe that she's actually going through something. That one, that's number one. Number two, and if woman indeed she loved that boy that she said she loved, and truly that boy is Mohbad's son, as she claimed. With this whole thing, after that DNA being done, she will bring it to public because of that child, because of the name of that child, because of the image of that child. She wants the pure, she wants to be clear to the public. She wants it because if you Google now, it will show that uh, uh, uh, Liam Akino Komono that she's a bastard, she's not Mohbad's son. That's what's going to show on Google. So if she actually loves this child and she's sure that really this child belongs to Mohbad, she won't, she won't put that cloth. She won't dare put that cloth. So this is what I'm saying And I'm, I believe that she's already done that DNA. She's already done that. That does not belong to me, but that's why she gave that clause. Because as a woman, I'm talking as a woman, as a mother. Almost not that one year, I would have gone back secretly and have DNA done to be very sure if indeed I'm in right path, if indeed this child belongs to mine, to this person, and find out what me so that I can stand up for, for, for a woman to have put in that cloth. She knew what she's doing. She already know that that child does not belong to Mohbad. But you can't you can't say that now. It, no, eh, Queen, Queen Mother, you are a grown-up woman. You are old woman. I know you very well. You are a very good person. But sit down and think of it. Don't be biased here. Like just be just be open minded. No, I'm not, I'm not being I'm not being biased. you see? over a year, this child has been drag has been dragged here and there, and a woman, a woman that you call yourself, a, a mother will always find a way to protect their own children because at this point it is beyond you. But the only thing that you can do is to defend this child. In which way can you defend this, this child? It's doing this DNA Fine. The you any I want to argue that okay, oh, you don't want to take and do it when your father-in-law wants it. You don't want to do it for the sake of public. But in this present case now, the thing has come to public to the extent that the public is aware you are doing DNA. What is the essence of pussy club? Okay, now okay, oh, eh, she has agreed to do it now. So, um, you, she agreed to do it. Abby, is there any? it's not only agreed to do it. Look at what he said. I want to do it. Don't allow it to the world. Please, what is the essence of doing it? If she cannot use it to protect her child, if she's not using it to protect her child. Joseph, Queen Mother, wait, Queen Mother, Queen Mother, let me, let me just, Queen Mother, let me, let let me uh, imagine, imagine your husband brother asks you to go and do DNA of your children. It's an insult now. No, lani Mabo, Mabo. If my husband asks me to do DNA of my children, I will, dis I will divorce eh, him. him. Queen Mother, look at what I said. Má bẹ̀rù Tolani Mabo, Mabo. Like you said, we are different. But look at it. I want to accept for the fact that she just wants to put to the father in order you can't just control me. I marry your husband. I have this child for your husband. Your for my for your son. Okay, I want to agree that okay, you have to go through this stress for you to get this result. Are you getting it? Fine, she has gone, she has done it, and she has had. achieved that aim. So what is the essence of agreeing to do it if not to protect his our own child? if not to protect her own child if not to. juisi juisi kí ló fẹ́ jọ́ lórí ilé family oní family tó tó yìí kí ló dé kí ló dé tara yín gbóná lórí ọ̀rọ̀ ilé onílé báyìí ṣé wọ́n lè ṣe dna ó lè ṣe dna ti tiẹ̀ fún fún stranger ó lè ṣe fún bàbá ọkọ tiẹ̀ ṣé bàbá ọkọ ẹ ló dún ẹ lóyún ni if not because ẹ kí respect yàn ni ẹ kí ní respect ra kọ́tà ẹ̀ lè gbà lé ilẹ̀ máa láìkẹ́ máa ṣe fún yàn gbogbo yín ẹ̀ lè gbà kọ́tà ẹ̀ béèrè ẹ̀ lè gbà gbogbo yín ẹ̀ lè gbà. juisi juisi juisi ìwà àtọkọ ẹ ṣé tíwà àtọkọ ẹ bá ṣiṣẹ́ ṣé tíwà àtọkọ ẹ bá ṣiṣẹ́ nílùú òyìnbó tó ń gbé tíwà àtọkọ ẹ bá ṣiṣẹ́ mọ́gẹ́jì tíwà àtọkọ ẹni tọkọ ẹ bá kú ṣé o lè gbé mọ́gẹ́jì fún bàbá ọkọ ẹ àwọn nǹkan ẹ lè gbà lẹ́ ń sọ gbogbo yín ẹ ń sọ nǹkan ẹ lè gbà àwa náà wà nílé ọkọ ọkọ bàbá ọkọ mi ò lè gba nǹkan tó belong sí mi èyí ọkọ mi kò lè possible what you cannot take ni gbogbo yín ṣe most of you lẹ lọ́mọ nínú labour. bẹ́ẹ̀ yẹn tẹ́ ń protect ọmọ yín bí ẹni máa kú ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ lójoojúmọ́ kí ló ṣe yín gan juicy bring your son let's talk about your son wàá fẹ́ kéku tó bá sọ̀rọ̀ ọmọ ẹ lọ́jọ́ kan wàá fẹ́ kéku tí wọ́n bá fi lè sọ̀rọ̀ ọmọ ẹ fún tí má sọ̀rọ̀ ọmọ ẹ fún thirty minutes wọ́n máa máa ké ni bẹ́ẹ̀ ṣe wà comfortable láti sọ̀rọ̀ ọlọ́rọ̀ mi ọmọ ọlọ́mọ ọmọ kékeré ẹ máa sọ̀rọ̀ ọmọ ọdún kan bí ẹni pé ẹ̀mọ́ kọ́tẹ̀ ń ṣe ṣé ṣé ní àmú pa bàbá ẹ̀ ni kí ló ń kọ́ lè yàn pẹ̀lú ọ̀rọ̀ tẹ máa ń sọ lórí social media gbogbo yín lẹ lọ́mọ náà it doesn't make sense now we all have children and protect àwọn ọmọ wa now ẹ dẹ̀ gbé ọmọ ọlọ́mọ ẹ máa sọ̀rọ̀ liam liam kí wọ́n ṣe dna ìṣe dna ṣé ìwọ lè ṣe dna títẹ̀ tẹ́bi bá béèrè dna lọ́wọ́ títẹ̀ how will you feel you feel so bad it's, it's highly ridiculous ṣé Mohbad ti dúró níbì kan tó sọ pé Liam kì í ṣọmọ òun even to the last day tó ń lọ sí show ó ń hype ọmọ ẹ̀ ni ẹ wá dé nítorí pé Mohbad ò sí ń bẹ ó kẹ̀yìn sí yín tán ó ti kú gbogbo yín wá ṣe yamayama nǹkan tẹ́ lè ṣe ṣé bàbá Mohbad lè ṣe nǹkan tó ń ṣe fún mi wọ́n lè ṣe ńgbà tí Mohbad wà láyé. jíṣẹ́ tọ́lá ní. gbogbo nǹkan tí bàbá Mohbad ń ṣe ṣé wọ́n tó bẹ̀ láti lè ṣe fún mi nígbà tí Mohbad wà láyé. ẹ jẹ́ ká máa eh, ro mọ́ra wa eh, náà ọkọ̀ anybody lè kú at any time kò lè tó yìí náà ikú ikú kò sẹ́ni tó ní control over ikú ikú èèyàn máa kú ẹgbẹ́ bọ́lá máa kú everybody bá dé bus stop ẹ̀ eh, everybody máa kú ẹnì kankan ò ní control over ikú let us stop doing it. tó bá dín lọ́la ìwọ́jú sí tọkọ ẹ bá kú tó bá treat ẹ báyìí how will you feel you can't hold death you cannot hold it. it's true tíkú bá ti dé kò sẹ́ni tó lè hó dẹ̀ gbogbo yọ ẹni tíkú bá ti dé ẹni tíkú yẹn bá ṣẹlẹ̀ sí àwọn èèyàn máa máa dàbí ẹni pé òun mọ̀ ṣe ni if you don't know let me hmm. tell you ẹni tí ò bá lọ́pọlọ tó yàn téèyàn bá ṣubú ó máa máa advice ẹ hmm. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí tẹ́ bá rí Wùnmí tó bá pé Mohbad wà láyé ẹ lè sọ̀rọ̀ sí Wùnmí náà tẹ́ bá rí lójú títì pẹ̀lú Mohbad ẹ máa máa mú fóònù jáde tẹ́ máa máa ya sẹ́ọ̀fì nìyà hmm. ikú ló dé tẹ́ fi wá fi wọlé kó dáa obìnrin ni wọn náà kó dáa ká máa ṣe báyìí fún obìnrin ẹgbẹ́ this is not good ẹ kò dáa kò dáa ṣé bí bàbá Mohbad wà láyé bàbá Mohbad tó ń sọ fún yín pé ẹ Mohbad sọ fún òun pé Wùnmí ń dókòkì kí ẹ sì bàbá Mohbad mọ̀ pé ká ṣùgbọ́n bàbá Mohbad wà láyé. Eh? tí mo bá di tí mo bá di bá ṣì wà láyé báyìí ṣé wọn ti ní lórí ọmọ kejì mi it's not good kò ń ṣe pé torí pé yàn support yàn juicy tó bá wà ní ṣù ìrọ̀lá i will support you ọlọ́run ò ní jẹ́ kó wà nírú ẹ̀ tọkùnrin kan bá fẹ́ ṣì tí i will support you it is not good it is not good it is not good to be honest it is not good. someone will feel when okay, you are. Okay, but Tolani, I said you're not going. You're never going to be in this position tomorrow. Juices, juices. You're never. I don't pray you are in this position tomorrow. But this is unforeseen. Because in your planning. no, no, no, no. And you are not in your planning. in nǹkan This is sudden death. Sudden death ni. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Why are you doing this? Kí ló tẹ̀ ń ṣe báyìí? Ẹ̀yin obìnrin, Most of fún ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe kinní yẹn. Ẹ wàá ilé ọkọ yín òun ló fà á hmm. èmi wà ní happy ilé ọkọ mi mi lè ever support baba Mohbad èmi àti baba Mohbad ò jà kí tó padà lẹ́yìn wọn mi ò ń ké mi ò ń support òṣì because mo rí pé wọ́n fẹ́ fìyà jẹ ọmọdé yìí ni mo ṣe padà lẹ́yìn wọn mi ò lè mi ò lè jẹ́ kó fìyà jẹ obìnrin ẹgbẹ́ mi nítorí pé mo fẹ́ support wọn ok nígbà tí baba Mohbad bọ́ síta wọn baba Mohbad came out and said Wunmi was doing this and uh, in your comparison somebody was sleeping with him with her rather kí ló jẹ́ ìbéèrè proof where is the proof and if Mohbad is still alive. why did Wunmi not sue baba. Listen, wait, wait, wait. Probably if Mobad is still alive, they will be they will be expecting their second child. And you guys will not be there talking about okay, so back pé Mohbad wà láyé tí ó kù, definitely ọmọ bímọ mẹ́rin márùn fúnra wọn. They be expecting their first child or second child, first child or second child. I just no, um, um, Papiano, let us be honest here let us be honest mm-hmm. okay tí bàbá tí ọmọ yín bá pè yín tó sọ fún yín pé wọ́n ń do ọmọ ìyàwó ọmọ ìyàwó òun wọ́n do kiri tí òun ò dẹ̀ take action kí ló ní tẹ́yìn ò take action ẹ̀ lè take action àbí kí ló tẹ́yìn béèrè díẹ̀ nígbà tí Mohbad wà láyé definitely all I see here all I see here is listen justice listen dúró mi ò jábí màá sọ̀rọ̀ ní. justice justice jẹ́kó ẹ̀ jẹ́kó ẹ̀ máa ń dẹ̀ jẹ́kó ẹ̀ máa ń dẹ̀ lẹ́tà. máa gbọ́ sórí nígbà tí okay tó bá pé Mohbad ṣì wà láyé definitely ọmọ bímọ méjì mẹ́ta mẹ́rin bàbá Mohbad will keep quiet forever àbí ọmọ bá ọmọ yín sùn. Mm-hmm láfítà tí wọ́n bá lẹ́sọ ẹ̀yin lẹ́sọ pé wọ́n bá sùn Naira Marley ẹ̀mọ̀gbà tó ti kúrò Naira Marley o mm-hmm. wọ́n bá sùn Naira Marley ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wàá mú ẹni tí wọ́n bá sùn Naira Marley ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wàá mm-hmm. mú kiri pé kó bímọ fọmọ yín ẹ̀ jọ ṣé ṣe wẹ̀. àbí mo ti sọ̀rọ̀ eré ah, ìgbà kan I said it I said it really tó bá jẹ́ pé wọ́n kọ̀ ọ̀rọ̀ yìí wọ́n bá sùn kí kí ni wọ́n tún mu lọ fún kó máa ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí Mohbad wà láyé the love was too much between Mohbad and Wunmi. Ah, ah, nígbà tí Mohbad kú wọ́n wá fi opportunity yẹn wọ́n wá take opportunity yẹn pé it's no more here now you will face what you and your husband has done to us in the past. Mm. that is what they are doing to her it's not that ọmọ yẹn ṣẹ̀wọ̀n ọmọ yẹn ò ṣẹ̀wọ̀n ẹ ti understand ọmọ yẹn ò ṣẹ̀wọ̀n ọmọ yẹn jẹ́ pé òun àti bàbá close ó ń try láti make Baba happy nítorí pé if you love your husband you love your Baba. ọkọ gbogbo nǹkan tó ń ṣe yẹn gbogbo nǹkan tí bàbá ń ṣe fún Wùnmí wọn ò lè ṣe wọn kì í gbà tí bàbá ń sọ̀rọ̀ placenta placenta tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí mo bá di decide láti má gbé placenta fún wọn placenta yìí òun àti Darosha lọ lọ sí ó decide ó sọ pé òun ò lè gbé placenta if you if you if you are baba Mohbad as a father will you give your placenta your child placenta to baba Mohbad. Papa Mohbad go out with girlfriends, different girlfriends everywhere. Solani, Can you Solani, give your placenta, si. your child placenta, Solani, somebody that have different women in his life? Shirley, Shirley, Akuta na ọjọ́ ka side, No, no, I understand. Sọwọ́ sọwọ́ ṣé Wunmi lówó tó fẹ́ fún wa ni? Sin, kò sí ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó lè jàre tán. Ok, ó pín sí ọ̀nà ọ̀nà tó pín sí ó tẹ fẹ́ pọ̀ gan, twenty. Ok, one part lẹ́sùn yẹn, part tẹ̀sán yẹn, ìyẹn náà wà. Ok, ìyẹn náà wà. But again, another part tó an nù due to the things that happened that led to Mubats death okay people think that since we cannot find out what in particular killed this guy now let us look at the build up what might have built up to his death the circumstances and one of the circumstances was that Wumi was having a very bitter, Wumi was in a bitter moment with Mubad in his life in his last. No, moment. no, they love each other. They, you, you know the your MOA, maybe you know the, the eh, relationship eh, between Solani, young couples. On, please, they Solani, fight, they make up. They hold fight, on, they make up. Solani, and Roma, if you listen to Baba, Baba said, "Ọmọ manja, jà, èmi ni wọ́n máa ń pè kí tó bá tí Wùnmí máa máa sọ pé eh, gay kan ṣẹ̀ṣẹ̀ test ẹ̀ sìn gay kan kan ṣẹ̀ṣẹ̀ test ẹ̀ sìn and Mohbad will be like dadi mi Wùnmí tún ti bínú Wùnmí both of them will be crying relationship ọmọ kékeré náà wà àwọn ọmọdé méjèèjì wọn máa ń jà every time wọn dẹ̀ máa ń sunkún Wùnmí màmá bá Mohbad jà fún girlfriend Mohbad màmá bá Wùnmí jà fún ìpinnu. báwo lẹ ṣe mọ̀ pé wọ́n gbé wọ́n sọ pé yóò fọ. ó ní voice ah. note ẹ bàbá sọ fẹ́ mi bá sọ pé èmi mọ̀ kọ́tẹ́ mi sọ èmi ò ṣọ̀dẹ̀ náà bàbá ò ṣẹ̀ mí bàbá ò ṣe mí tó ló fẹ́ fi àjẹun mi mo ṣe ṣe nǹkan tí mò ń ṣe bàbá ò ṣe mí bàbá ti sọ gbogbo òótọ́ bẹ̀fẹ̀ mi bàbá ti sọ gbogbo òótọ́ relationship wọn fún mi bàbá mo ní voice note ibi tí bàbá ti sọ fún mi wọ́n máa ń sunkún pé bàbá mi máa sunkún bàbá Mohbad ló sọ gbogbo kíní ìfẹ́ mi báwo ni mo ṣe máa gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ tí jẹ́ máa wà lọ jà gbogbo gbà tí mo bá bàbá Mohbad sọ listen juicy listen juicy gbogbo gbà tí mo bá bàbá Mohbad sọ mi ẹ̀ fà mọ̀ nílé ayé mi pé mi àti mi máa sọ̀rọ̀ mi ẹ̀ fà mọ̀ mọ̀ mi ò kí ń ṣe mi kí ń ṣe mi ò ń ṣe ilé ọkọ lèmi náà obìnrin lèmi náà mi ò ní. let us play ibi tí bàbá ti sọ bẹ́ẹ̀. hold on please please let me talk ah ó ga nǹkan tí mi ṣe ń dúró nìyẹn. gbogbo problem tí bàbá ní ẹ máa gbọ́ mà gbogbo problem tí bàbá ní gbogbo problem tí bàbá ní ni wípé wọ́n sọ pé wọ́n ní Mohbad ti gbé Wùnmí sórí jù kó sọ nìyẹn ó ní wọ́n gbogbo èèyàn ní bàbá ti fẹ́ jọ Mohbad sùn pé ó gbé láìfọ ẹ mo béèrè pé kí ni kí ni reason tí wọ́n fi ń gbé girlfriend lọ sílé wọn bàbá ní pé àwọn fẹ́ kọ́ mọ̀ pé téèyàn bá níyàwó lé èèyàn máa ń lálé ni kó ní kí ọmọ yẹn má bàa lè gbé gbogbo láìfẹ sórí ìwùn mi làwọn ṣe ń gbé bàbá máa ń gbé ìtẹ́yìn náà bá ní bàbá tí ò stable ok bàbá sọ pé àwọn béèrè aṣọ Mohbad lọ́wọ́ ìyá Mohbad kí lè tí bàbá ò lè béèrè lọ́wọ́ Mohbad pé kó má ṣo ẹ̀wà Mohbad will never give Baba his clothes never he doesn't trust him Baba máa ń lọ pẹ̀lú different girls different no, obìnrin ni Baba. máa wà pẹ̀lú you cannot trust a man like that kó kó kó o má ṣọ ẹ fún ìyálọ́ládé ati. àti ìyálọ́ládé a sọ̀rọ̀ to the fullest ni so èmi mọ nǹkan tí mò so sọ ìyálọ́ládé sọ oríṣiríṣi bàbá àti kí ni ìyálọ́ládé Baba. sí bàbá girlfriend bàbá ni ìyálọ́ládé and ìyálọ́ládé no take ó play role tó pọ̀ nínú life wọn ẹ máa nǹkan tẹ́ ẹ̀ mọ̀ lélẹ̀ bàbá tí bàbá bàbá máa ń gbé obìnrin different women every time you cannot give nítorí ẹni ìyá Mohbad náà ṣe refuse láti mú aṣọ Mohbad fún bàbá Mohbad because wọn ò trust bàbá bàbá bàbá ẹ pé bàbá ní pastor up till now obìnrin obìnrin obìnrin obìnrin obìnrin all the time. ọ̀nà ni ẹ̀dùnà ẹ̀dùnà ṣẹ́yìn náà gbọ́ ọ̀kọ́ tẹ́ ń sọ mà bàbá tí ìyá sọ pé òun ò trust bàbá where was that woman when that ìṣèpípa tí bàbá ń kóbìnrin kiri náà ló ṣe tó tọ́jú ọmọ yìí náà tó fi dàgbà. báwo ni wọn ẹ dúró ẹni sùúrù ẹni sùúrù ẹni tó bá máa gbọmọ lọ́wọ́ obìnrin if you want to take your children from their mother you make sure you don't have any woman tó máa máa da ọmọ yẹn láàmú. If you cannot look after them, you leave the children to the mother. The children, Ìyá Mohbad, listen, listen, listen, listen, listen, Ìyá Mohbad, listen. Listen, Ìyá Mohbad wanted, look, listen, Ìyá Mohbad wanted to take the children. Baba Mohbad refused, yeah? Baba Mo, Ìyá went with Adura. Adura, Baba Mohbad sent blessing to go and take Adura. Eh? Baba Mohbad doesn't want Baba Mohbad is playing the game pé tí mi ò bá kí tí mi ò bá ń bẹ ẹjà mi ò ní jẹ́ that is nǹkan tí bàbá Mohbad ń ṣe i speak to àdúrà mo máa ń bàdúrà sọ̀rọ̀ dáadáa èmi mo kéèsì mo understand nǹkan tó ń ṣẹlẹ̀ i will never bring her here i will never rather i will never bring Adura pé kó wá sí ọ̀nà social media because gbogbo wọn for Adura to for Adura to denounce his father gbogbo yín ò mọ̀ the baba Mohbad what baba Mohbad baba Mohbad is not is not a good father to them. It's not a good father to these children. How old did he blessing marry? How old did he blessing marry? tell me ọmọ hmm. kékeré ni blessing to marry because the father they not the mother was ah, not there. a ah, ní a ò ní Wùmí sọ pé òun ti kúrò nílé tóun ti tẹ̀lé. lis ten ẹ jẹ́ ẹ jẹ́ kí lè wá sọ pé ẹ lis ten ẹ lis ten gbogbo yìí tẹ̀ ń sọ pé gbogbo wa la ní bàbá ńlẹ̀ èmi náà ní bàbá bàbá tèmi awo orori street tẹ bá gbọ́ nǹkan tí prime boy sọ ó ló ó ní Mohbad wà nílé òun òun lòun ṣe bàbá nígbà tí bàbá ò sí bẹ̀ tíyẹ́ ò sí bẹ̀ ẹ jọ ṣé bàbá ẹ wà láyé nígbà tí gbà yẹn téèyàn bá ti ń kó obìnrin jù ó lè look ọmọ kẹ́dẹ̀ jẹ́ kí bá ìyá àwọn ọmọ yẹn kọ́ àwọn ọmọ tó bá pé ìyá Mohbad ló kọ́ àwọn ọmọ yẹn lọ gan ó máa bẹ́tà bàbá Mohbad at what age ni Wunmi sọ pé òun ti kúrò lé okay àti mo block mo bá kiri. okay mo fẹ́ mo fẹ́ bèrè juices. when you are ah, talking of blessing now. okay juices juices juices mo fẹ́ kó understand pé mo understand kéèsì yìí ju ẹ lọ ṣó ti yẹ ṣó jẹ́ kí n sọ ọkọ̀ fún ẹ sórí baba the best father of the year Adura, GSS two ló ti drop out class two and you guys say he's the best father of the year kò sọ graduate o. Oh oyè yín kò sí graduate jẹ ah. dss two lọmọ yẹn ti stop and he told me i cried for him ẹ jẹ́ kí n sọ kankan fún yín ẹ yé pọ̀ nǹkan tí ò ṣe pọ̀. ọmọ lọ sí school kò mí ni pé bàbá wọn ò dáa fọdùmá pé bàbá yóò wà kápẹ́bù eh, eh, àwọn tí wọn wà kápẹ́bù ṣọ́ mi pé bàbá wọn ò dáa ni. ok bàbá tó ń kọ listen listen listen juices juices juices if you have a father if you have a father that that appreciate his children. You have many children. You don't have a you, you don't have a good job. Do you think you're going to be able to raise them? No. Tolani, you keep on, listen, you keep on, you keep on, listen, listen. Baba went, Baba went so far, Agbo Agbodo Bone. He did not they went so far, anybody does that. Gbogbo family ló ń ṣe ìyá ti bàbá wa náà ti tàràtà. Àwọn ìyá àti bàbá ti wa náà wọ́n tàràtà. Don't underestimate that effort. No, no, no. There's no way. No, no, There's no way. Gbogbo àwọn family ti wa náà ló ti tàràtà. Àwọn ẹbí wa náà tàràtà láti rèsì wa àwọn parents gbogbo parents ló máa ló máa give that gbọ́ extra mile láti ní pàtàkì. please give that to bahama no, i don't understand. i will never give it to him i will never give it to him because even up to now even up to now up to now until now very soon now you will marry another woman because of what no job ṣẹmọṣà àwọn ọmọ tó ń bí yẹn kí ni wọn báwo náà ṣe fẹ́ rèé sí wọn. Tọ́lání Tọ́lání that makes me that makes me be one of the best man that makes me be one of the best man okay juicy juicy juicy one of the best father because it is not all men that can do it juicy mo mọ lójú ti tiẹ̀ nìyẹn jẹ́kí sọ kankan fún ẹ ilé ni àti kẹsàn-án òde charity begins at home if you say baba is the best father and to his children he is not the best father then take it away you can't say somebody is the best father tí àwọn ọmọ ẹ mọ̀ pé kò ṣe best father okay if somebody want if you want to be the best mother if anybody want to call you the best mother you have to be the best from from your home you cannot be the best you cannot be. So you cannot be the best mother to your children and people outside will say you are the best mother. your father did to you when you are young that you will see that they are wicked in you but when you become a mother now you know what it takes to be a mother. don't say i don't say when i become a mother ṣé ọmọ kékeré ló ń pè mí ni ọmọ kékeré ló ń pè i'm close to fifty i'm close to fifty ní oṣù ọmọdé má when you become a mother. I'm close to fifty. Look at what I said, Tolani. Look at it very well. Hear me. Mi ò kì í ṣọmọdé. I Hello, Tolani, hear me very well. I said when you are young, when your mother was still training you, there are some, something that they will do that you think that they are being wicked. But now that you are a mother, you are a grandmother, whoever it may be, you will know that ah, this thing that they are doing for me at this time, it's not that they are being wicked. They are trying to train me one way or the other. So, but when you grow up, Juicy, no, that's but, what I'm saying. Babe. Juicy, Only but, but when you when you Juicy, but when you grow up, listen. But when you grow up, Juicy, but when you grow up and you still believe your father is the worst father, then what can you say to that? Because I'm your kitchen, Look at what I said. I said until you become a mother, until you become a father, you will understand it. But now you might not understand it. There are some things that when you when you uh, became a mother and now you are a grandmother that you reflect back when you are still a child that you think that your parents your mother are not doing very well. okay ní ní ní èjì yìí ní èjì yìí okay ní èjì yìí gbogbo yín máa ń sọ pé Wùnmí o ó ti gbé nǹkan jẹ fun Mohbad o ṣé Wùnmí yẹn ó tún gbé nǹkan jẹ fún àdúrà ó gbé nǹkan jẹ fún blessing abi. ẹ ro dáadáa àwọn nǹkan tẹ̀ ń sọ yìí ṣé Wùnmí náà ló tún gbé nǹkan fún blessing jẹ ó gbé nǹkan fún àdúrà jẹ ó gbé kan fún gbogbo àwọn tó kù náà jẹ àwọn ọkọ blessing ṣé mo pọkọ blessing wà láyé abẹ́ ẹ̀ pọkọ ò sí láyé ṣé ó wà nínú nǹkan tẹ̀ ń ṣe ṣé ó support baba Mohbad so Wùnmí ló ń fún wọn ní gbogbo wọn ní poison jẹ àbí ẹ jókòó kẹrò charity begins at home ilé láti kẹsàn ròde ẹ máa sọ pé baba Mohbad ni best father of the year àwọn ọmọ ẹ mọ̀ pé kò ṣe best father yìí lọ́dọ̀ tí yín ló ti jẹ́ best father. you remember what Iya Mohbad said Iya Mohbad kò sí lọ sọ̀rọ̀ tó lọ pa mí Uh, anybody ló lè sọ yẹn yẹn o ṣe big deal. ẹ eh, ẹ eh, so just leaving people that are not talking they are under hostage. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fi gbogbo yẹn lẹ̀ ẹ sòótọ́ síbi tó bá yẹ ṣe rí gbogbo nǹkan tẹ́ ẹ̀ accuse Wunmi fún ẹ ní proof ẹyọ kan fún ẹ kàn gẹ̀ẹ́sì ni it is wrong kí ẹ máa bully yàn seriously lórí nǹkan tẹ́ ẹ̀ ní proof lé ó wrong juicy ó mọ ibi tí wọn náà máa dé lọ́la ní on the on the ten nígbà tó ń lọ sí show tó bá sọ fún Wunmi pé Wunmi máa dopó kò ní believe o hmm. ẹ jẹ́ ká rò dáadáa ṣẹ́rí ikú ikú máa ń dé gbogbo èèyàn tó gbogbo èèyàn tó ń gbàgbé alẹ́ ló pé kó ń dàgbà ẹni tí ò ní dalẹ̀ ẹni tí ò ní dalẹ̀ ó máa ma sọ pé òun máa darúgbó ẹ jẹ́ ká ro dáadáa. you are saying the truth kò ságbára lọ́wọ́ anybody. ẹ̀bọ̀ kí lẹ wá ń búlẹ̀ ọmọdé fún kí lẹ ń ṣe bẹ́ẹ̀ fún. I am saying what I would have done if I were in a shoe God forbid So if you are in a shoe, if you are in a shoe, your father-in-law, listen, if you are in a shoe, your father-in-law tí o ní problem pẹ̀lú ẹ nígbà tí ọkọ ẹ wà láyé, á wá sọ pé kó wá kó property ọkọ ẹ wá wà á dẹ̀ hand over fún. Ṣé kí lóyìnbó ni wọn náà gbé? Okay, is it proper? Baba has not spoken of property. We are talking of protecting the child I have ṣé orí Bukky Jesse kọ́ ni bàbá nísìn orí Bukky Jesse kọ́ ni bàbá ti sọ lọ́jọ́ yẹn pé orí Bukky Jesse kọ́ ni bàbá ti sọ lọ́jọ́ yẹn pé ilẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ máa gbà máa fomi ṣàn ẹ́ lọ́wọ́ ṣé orí Bukky Jesse show kọ́ ni bàbá ti sọ orí kíni. Look at what I'm saying. I'm, I am talking about the child that the, my husband left for me. I will I will do everything to protect him. I will so do everything will do to manage his, his, okay. I mean, to protect his legacy on my child and to protect my child in all ratification. This is what I'm saying, nothing concerning with property. Okay, can you Wunmi Can you ni Wunmi ṣe tẹ́ fi bulẹ̀? Okay, thank you. Oh, oh, like I said, I said I want to understand for the fact that when they came out, they said that she should do DNA. And she said, nobody can control me. It is my husband that owns this child. My husband never denied this child. I want to take that. I want to accept that from my head. Okay, I want to ask you a question. Let, let me finish. Let me finish. Okay. I want to accept that from my head. Okay, but at this point in time, this is over one year. Okay, I have not decided to do this thing. Okay, why am I putting clause when I know the things is good for my child let people know that this child actually because they black this child. okay now juicy juicy mo fẹ́ béèrre okay so i want to ask you you say hygienist. No, Juicy, you say why are you putting cloth? Where, what is the cloth? Where is the cloth? How do you know that's the cloth? I want to know. If the, if the resort itself they should not tell the whole world. ṣé wùn mi sọ bẹ́ẹ̀ fún yín ṣé You mi sọ bẹ́ẹ̀ fún yín abẹ́kọ̀fẹ́ búlì ẹ̀ ibo lẹ ti rí ó yá mú bring the proof ibo will ti sọ. So orí íńtánẹ́ẹ̀tì wo ló ti sọ ibo ló ti sọ. i was surprised ìgbà tí mo tún gbọ́ yẹn lénìí pé. àkọ ẹ mọ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yẹn yín tẹ́ kò fẹ́ búlì ọmọ yẹn kàn ń bring nǹkan tọmọdé yóò sọ ibo ni Wùnmí ti sọ. èmi ní gbogbo kílọ̀sì yẹn mo ní times and condition lọ́wọ́ written mo ní so ibo ni Wùnmí ti sọ pé don't let it happen gbogbo wa la ní ọmọbìnrin lè ẹ jẹ́ ká má sọ kọ́tà mọ́ eh, níbo ló wà bẹ́ẹ̀ níbo ni ẹ máa ní sìgá ẹ máa wá ìpúrúfù kẹta máa búlì ẹ má jẹ́ kí ọlọ́run ti ọ̀rọ̀ ọlọ́run bá yín lẹ́yìn ah. nínú bíbélì juices nínú bíbélì opó àtàwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá ó pẹ̀lú àwọn ọmọ tí ọlọ́run pẹ̀ ó pẹ̀lú àwọn ọmọ tọ́lọ́run tọ́lọ́run tọ́lọ́run tọ́lọ́run ní kó máa tọ́jú ṣé rí ẹlòmíì nínú yín wùmí tó ń bú ó máa ṣẹ̀ sí lórí pé ẹ̀ ń búlé ọmọdé ẹ̀ jẹ́ kó ẹ̀ jẹ́ kó mourn in peace ẹ̀ jẹ́ kó ṣopó gan ẹ̀ kàn ní lára. Eh, Josie, what did you say? We both add this this afternoon for the first time we both add. you were here when I asked that question. Uh, where no, is the no, proof tó ti sọ pé òun proof da. but you but you you two you are eh, here when I you two you are here when I asked that question báwo ló ṣe sọ pé níbo ló ti wá wà kí ló dé tí à ń búlì ẹ kí nìkan tó ń ṣe Liam tá à ń pariwo lójoojúmọ́ ṣé Liam pa bàbá ẹ ni kí ni Tracy ọmọ kú ṣé èèyàn ẹ̀ṣẹ̀ ń kú ni nọ́ọ̀sì wà ń bẹ̀ ó dẹ̀ ní ọlọ́pàá mọ̀ òun wá hospital òun wá sílé wọn jàre táàmì tó wá ẹ jẹ́ káyé máa kó torí ẹ̀pà nítorí pàṣọ àtọ̀fẹ́ búdì ọmọ yẹn yìí. kò sẹ́ni tó máa ṣe ládùúrà pé káwọn sọ age máa ń kó bọ̀ kì í ṣe irú ikú yẹn. ok ok ok Babariano mo eh, fẹ́ I want to ask you a question ní ìgbà tí mhm. wọ́n ń nà Mohbad nínú fídíò kan tó ti nà Mohbad ṣé mo pé bàbá wà ń bẹ̀ báyìí wọ́n dúró wọn ò rí nǹkan kan ṣe sí wọ́n dúró báyìí ẹ̀jẹ̀ dẹ̀ yọ lára ọmọ yẹn bọ́tọ́ bá fún mi ẹ mọ̀ pé ẹ dúró bàbá ṣe mọ̀ pé bàbá ò lè protect ẹ̀ wọ́n dúró báyìí ọmọ yẹn dẹ̀ jẹ́ dẹ̀ ń yọ lára ẹ̀ báyìí. ṣé ẹ mọ̀ pé ìyàwó náà ṣé ìyàwó náà ìyàwó náà lè protect ẹ̀ nígbà yẹn ìyàwó náà lè protect ẹ̀. ẹ ní sùúrù Wùnmí ò sí níbẹ̀ bọ̀ bàbá wà nù fídíò yẹn bóyá lè Naira Marley ni bàbá dúró sẹ́gbẹ̀ẹ́ òkè báyìí wọ́n dẹ̀ nà ọmọ yẹn. fídíò mi wà fídíò mi wà tí mo bá bí Wùnmí ti start them. ẹ lísìn bàbá wọn nà ọmọ yẹn ṣe mọ̀ pé bàbá ò lè protect ẹ oh. nígbà tí the same time mú kọ́ kí ni nà ọmọ

fún àwọn family what is causing problem in this family. kò sí kankan tó ń fa problem jẹ́ kí let me let me say what I know ni wípé nígbà tí Mohbad kú nígbà tí Mohbad kú gbà tí bàbá débẹ̀ bàbá ò ní problem pẹ̀lú Wùnmí ok nígbà tí bàbá sọ fún lọ́ọ̀yà pé kọ́kọ́ nǹkan wá yẹ lọ́ọ̀yà problem tí lọ́ọ̀yà náà ní nìyẹn lọ́ọ̀yà ò gbà níjọ́ yẹn gangan níjọ́ tí Mohbad kú ok because tó bá jẹ́ pé mi náà lis ten o lis ten lis ten to you are the people that came out that talk about it on gbèsè ní lókè. Ah, listen yes hundred percent sọ fún bàbá kó gbé mi lọ court ẹrọ bí mo kò jẹ ni listen bàbá bàbá ló sọ fún mi oh èmi ò kí ń ṣọ̀tẹ̀ àwọn ọmọdé wọn yìí sọ fún bàbá kó gbé mi lọ́kọ̀ bàbá ló sọ fún mi ok mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ mo fẹ́ problem lọ́jọ́ tí mo bá di kú o pẹ̀lú Wùnmí àbí ẹ wọn ò ní problem ok nígbà tí wọ́n wá pe lọ́ọ̀yà ní bóyá sí Mohbad tán tó kúrò Meragrand wọ́n pe lọ́ọ̀yà torí gbogbo yín náà sọ pé bàbá Ọ̀sìnbẹ́ra Ọ̀sìnbẹ́ra gan nǹkan tẹ́mi mọ̀ ní Yálọ́ládé sọ fẹ́mi Yálọ́ládé was there throughout kò yẹ yín gbogbo nǹkan tẹ̀yìn ò mọ̀ nìyẹn so nígbà tí ọ̀dẹ̀ kúrò bẹ̀rẹ̀ grand bàbá pe lọ́ọ̀yà àbí. ṣé bẹ̀rẹ̀ grand ló pa Mohbad ni. nísìn ẹ bẹ̀rẹ̀ grand kan ló pa Mohbad bọ bàbá pe lọ́ọ̀yà kí ló fàjà àwọn bàbá àti Wùnmí bàbá pe lọ́ọ̀yà kan wá kó dọ́kúmẹ̀ntì wá bàbá oh. lọ́ọ̀yà nínú òun ò kó dọ́kúmẹ̀ntì wá pé àwọn nǹkan kan wà lórí orúkọ Liam àtìgbà yẹn ni bàbá ti ní problem àti gbẹ́ni bàbá ti ní problem. property ló fa problem nǹkan tí mo sọ yẹn kí n kọ́ tó fa property ló fa jà ẹ̀yin wá yìí wọ́n wá ń use gbogbo ẹ̀yin tẹ́ wà lórí social media wọ́n wá ń use yìí láti bá wù láti eh, ok ẹ̀yẹ dúró bẹ́ẹ̀ papiano papiano bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ẹ rí i pé mm. bàbá gangan wọ́n ń wá justice kankan property gangan nìkan ni problem tó wà ń lẹ́yìn wọ́n yóò fẹ́ tó lò ẹ̀ ní pé mọ́. ẹnisọ ẹnisọ ẹnisọ ẹnisọ. ọlọ ọlọ àkókò dáa. wait please wait okay the whole, the whole family okay Baba Mubat and Wumi, the both of them, what has caused their both problem right now is the property of Mubat. Both of them, both Wumi and Baba Mubad. So what I suggest that they should have done, I've talked about it here. Okay. I said that the family of Wumi and the family of Mubat father, okay, they can meet with a third party That is a mediation with a third party. Okay. To to look into the case. You know what? I would have said that. I would have said that. Let the Yoruba culture be applied. If Yoruba culture be applied, it's going to favor Baba hundred percent, not even women. Okay. But okay, Fabiano, let me ask you a question before you go further. before you go further. okay, go ahead, go ahead, go ahead. Mm-hmm. Okay, go on. Okay, because why I also, but my, I mean, I'm also, I'm also trying to be in the shoe of me. I'm trying to be in the shoe of me right now and look at the best that she can get, the best that she can get. Okay. I understand that the country is corrupt. Through corruption, anything can happen. But in a fair society, the best that women can get, okay, Wumi has been with Mubat for a very long time. Okay? In one way or the other, Wumi has supported Mubat in Mubat's effort. Okay? You see, some people will be asking, what job is Wumi doing? What job is Wumi doing? Okay? I think you can be asking what job is Wumi doing. Probably because uh, you're not privileged to know the things that the, children of nowadays do to make money. Children of nowadays, it's not about what job they do, what brings money in. Okay, now, what has Mubad and done that has gathered wealth around Mubad? Okay. I don't want to go into issues of you know balloon drugs, all of these things. We don't know what is perfect. We don't know what's going on. Yeah, okay. But now let's simplify issues. Okay with whatever it is. Mobad and Wumi, they are a married couple, as established by the father and the family of Mobad that they are married. And they are married customarily. And customary marriage is a legal marriage in Nigeria. It's one of the three legal marriage in Nigeria. The English, the custom, and the Islamic. It's a, it's a, it's a, I mean, it's a legal marriage in Nigeria. But now, on this property basis, I will I will say that Joseph Aloba and his family, okay, should should calm down a little bit and not apply the full Yoruba culture into Mohbad's property. Consider, don't just look at Wunmi as just a benefactor, as somebody who is just there. Okay, I want to believe that these young people do a lot of secretive things to make money. Okay, and that should be put into a place of understanding first. Because if you apply the full Yoruba culture, in the Yoruba culture, it makes it clear. Yoruba culture says if a woman, okay, has property, right? Like, let me say, husband and wife are married. The woman dies. The man can inherit <laughs> her whole property. But in the Yoruba culture, it is not like that for the woman. The woman will only the woman will inherit property through her children if she has a children. Okay, that is the Idiigi method. But if the man has two or three, four wives, they, they don't use those igi igi igi just wait just wait they just don't wait, use just it wait, anymore mm, just wait, that just was wait, that was gone farabale farabale farabale farabale i'm telling you from the perspective of the culture that okay? was there yeah from the no just this way yoruba culture is still legal in nigeria and every culture is legal Same way customary marriage is legal. If Yoruba culture is no longer legal, if a dig is not legal, it means women marriage is not legal. Okay. Women marriage okay. Culture. Okay, uh, so wait, no, so wait. I've not, I've not landed now. So now, on this basis, because by culture, normally, when a person dies, especially the man, okay, the family of the man, because the man has family, okay, the family of the man, they come to take charge if the brother of the deceased is huge is big enough let me say Adura was like forty years Mohbad father cannot be speaking Adura is the one who will be speaking okay but in this situation Adura is very young and Mohbad father is still alive the best person that can come in and stand for Mohbad in the Yoruba culture. But why is so, Baba just even wait, just wait, just wait, just wait, just wait, just wait, please. Is it his property? Just, wait. just wait, just wait. Ah. This one, this one. So Mohbad father this is the way it's supposed to be. Mohbad father comes in, asks, how many wives does Mohbad have? Is there anybody who have a child for Mohbad? Go round, ask his brother, do the research. Check, ah, how many children does Mohbad have? Check all of them in terms of dividing property. And then now, when Baba has finalized, I know how many wives Mohbad have. I know how many children Mohbad have. Okay? Then Baba now, as the head of the family or the olórí will now distribute this property to the children of Mohbad because by themselves they cannot distribute it or to the wife of Mohbad baba will not inherit from himself but it is his duty to take it and give it to the necessary people baba is not taking it from him for himself he's taking it to give to his year to stand for Mohbad. so is it is it parents that inherit it. children in Yoruba land abi hmm? na children go is it parent that will inherit children abi children go all oh, that one or vice versa. Eh, bàbá ò gba àwọn ogún yẹn fún ara tiẹ̀. ta ló fẹ́ gbà fún ẹni sùn náà ẹni sùn. ó pé fún ta ni fáwọn tí ò support wọn kí ló kàn wọ́n lọ́gbọ́n jà tó yìí. ẹni sùn ẹni sùn ẹni sùn when baba take the property <laughs> baba will look at situation if the baby belongs to Mohbad. Baba, so Baba have to destroy the whole family because he want to take that property. Láti pín. This is the position of a man. Babrano. Aṣayo Baba property wo ló ń jà fún? Ṣé wọ́n lè lọ ṣiṣẹ́ ní kọ́ lọ sí local government kọ́ lọ wá That property belongs to Liam. Only Liam and. It's not automatic. No, it's not automatic. Okay, so okay, Babrano, oh. what if Mohbad? Okay, with that traditional marriage. With that traditional marriage. Papa can get traditional marriage. What if Wunmi and Mohbad live in abroad? Baba go and take their property àwọn nǹkan wọn ọ̀rọ̀ wo nìyẹn ṣé bàbá òye lọ ṣiṣẹ́ ni ọmọ tó méjì ni wọn. jẹ́kí sọ̀kan fún kírímọ̀dà kírímọ̀dà. Hmm? ọdún mélòó ni wọ́n fẹ́ ń jà àjàgbà òṣì lórí ọ̀rọ̀ owó olówó. ní Nigeria I need three major laws okay, which regulate the activities we do we have the English law we have the Islamic law and we have the Sharia law we have the common law too but under that common law common law marriage doesn't work in Nigeria but the other laws affect marriage. If you are married in the English law, let me say Wunmi and Mohbad went to the registry to marry. Okay, automatically everything that belongs to Mohbad goes to the wife or to the child. Hey, eh, but what it, this is 2024 what what father marriage tí omi ah, ti marry ló fa omi ma ọtún ma dowry dowry náà fi gbà Wunmi oh wọ́n san dowry láti fi gbà Wunmi Wunmi ò lọ the court Wunmi ò doesn't have the English woman power she has the Yoruba woman power the, the English woman have more rights than Yoruba women tẹ́ bá wo laws English law is give women more rights than Europe than Yoruba law and African law African law subjugate women it subjugate women how about uh, in some culture ìwọ àti ìwọ tó jó obìnrin fúnra rẹ̀ property nìyẹn wọn tó wọn máa ṣí ẹni wọn máa ṣí ẹ fún fún papariano papariano papariano if you listen to baba went on Bukky Jese's show baba was like acres of land tó wà lọ́wọ́ ẹ̀yẹn máa gbà máa fomi ṣàn lọ́wọ́. You are talking about the acres of land uh, that's eh, on Liam's no, no, name. Baba, for Why me, is Baba me, fighting on the on the property no, no, that's for, on Liam's for me, name? The, the thing is, is right. I think. Uh, I think ah. I think I understand the thing here. Yeah. That's why I said that. The both of them, they need a mediation, and that is why the court. Now that they're in the magistrate court, I think um, after this baby is cleared, after this baby is cleared, a lot of things will be resolved. Yeah, but Papiano, did you, when Baba when Baba was talking about DNA that time, you guys thought it's because of uh, Upai Mobad, Yabi. You no, don't know it's because it's, of property. It's, it's you guys supporting him. See, Baba sọ fún motive motive bàbá kan ń lò yín ni bàbá ń motive for come back. So you ni bàbá ṣe ń sa ìlú kiri. Guys, it will be unfair. I think it will be unfair to to me to just see her like she doesn't deserve nothing and she's just a housewife. Don't do it that way. Mobad wasn't rich when we married Mobad. Okay? They do so many things to make money. No bad sings whatever. They went through a lot. Tí bàbá gbọ́ ohun mọ̀. They went through a lot. Tí bàbá gbọ́ ohun mọ̀. How can you be fighting over nǹkan tó mọ̀ bí o ṣe jẹ́? Bàbá to me to me if I, if I want to say it, this is not really from Baba. And again, it's not for Wumi. It's because Wumi is surrounded by people that cannot give him a good advice. We are giving her a good, good advice. Ilé ọkọ la wá wà, ilé ọkọ la wa ò lè gbà, àdìjẹ́ kò When all this thing started, if Wumi could have had somebody that is intelligent, that have his uh, interest at hand, there is a way they can so go. Àwọn wà intelligent, àwọn gọ̀gàn. And sort what they are supposed to. You are not in Nigeria now ẹ matter it doesn't matter She oh, màmá one wà she speak to her mother to every time. ẹ̀yin fans wùmí nìkan to fẹ́ bá sọ̀rọ̀ tó bá ṣe fans wùmí máa bọ̀ to mo fẹ́ bá sọ̀rọ̀ tó ẹ̀yin ni mo fẹ́ kó yé mo fẹ́ mọ nǹkan to máa kí ni nǹkan yẹn tó máa ìwọ tó wà lábúrọ̀d bóyá traditional marriage ló ṣe o bóyá o sì ẹ̀ ṣe marriage kankan o once you live with your husband for two years eh, listen when you once you live with your partner in abroad once you live with your partner for two years everything that you and your husband work for belong to you fifty fifty oh, if your husband want to leave you so if your husband die everything belong to you okay if the family stand up to then you. why are you guys you supporting it I and mean, when you know it is wrong kí lè tẹ̀ support bàbá tẹ́ mọ̀ pé yín gan ò lè gbarú ẹ̀ ṣé bàbá ọkọ lè gba ogún ọkọ tiẹ̀ ó lè gbà lọ́wọ́ tiẹ̀. when the family stood up against such person. guys please don't mute anybody ẹ máa mute anybody kò sí juisi juisi juisi bí wọ́n ṣe wà yìí tó bá jẹ́ pé wọ́n pẹ̀lú ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe struggle tó ẹ ti sùn sábẹ́ bíríjì ẹ ti sùn sínú yàrá kan nílùú òyìnbó ẹ ti struggle bí èmi ṣe wà mí àtọkọ mi àti ṣe wàhálà àti tàràkà ká tó dúró ká tó ní fìtì wa tí nǹkan kan bá ṣọkọ mi kò sí bàbá ọkọ kan tí mo lè fún ní wọ́n náírà so ẹ máa kọ́ tẹ́mi ò lè gbà pàpọ̀ kókó tó bá dìde i finish ẹ̀ ni mi ò ní gbà. doing the right thing is let baba get a job to respect Do himself it right is rude it is rude wọn kọ́ tí baba ń ṣe fún mi ó wrong. enough with your husband go to registry court. i don't care about registry i don't care about registry even in abroad lis ten to me lis ten to me no eh, i don't care do it do it do it no no no even in abroad if you want if your husband. Joseph, Joseph, if your husband want to bring you from Nigeria, if your husband want to bring you from Nigeria, want you have the photograph, oh, that photograph, Tell me, traditional marriage is allowed if Oyinbo to take you. If you want to find a visa for your wife, tọ́lá ní ọ̀rọ̀. fèyí kẹ́mi ó yà sọ ẹ jẹ́ kí fèyí kẹ́mi ẹ jẹ́ kí fèyí kẹ́mi sọ fèyí kẹ́mi. wait. tá a lè gbà gbogbo wa most of ẹ jẹ́ kí fèyí kẹ́mi náà sọ̀rọ̀ ó yà fèyí kẹ́mi náà mute. ẹni sùúrù fèyí kẹ́mi papiano ẹni sùúrù gbogbo nǹkan tí búkì ń ṣe yẹn gbogbo nǹkan tí búkì ń ṣe fún un tó wúlẹ̀ gbà tó èèyàn kan fọ́lẹ̀ bá fún un. fèyí kẹ́mi tó bá ní sọ̀rọ̀ ah, ah, ìwọ náà struggle láti sọ̀rọ̀ náà ṣé àkọ́mọ mute everybody because of you you say you to struggle to enter eh, conversation. ọ̀rọ̀ ni o fara ẹ̀ mm-hmm. balẹ̀ ní sùúrù. Ah, ẹ máa struggle láti wọnú conversation mute am just like that. Sister Tola ní juices hmm. paparano you know what kéèsì yìí hmm. ó ti dorújú mọ́ àwọn tó fẹ́ dorújú mọ́ lójú hmm. nǹkan tẹ́mi fẹ́ sọ rèé I think this topic should be should be on DNA now all these topics pẹ́ nìkan ní right. fẹyẹ kẹmi i everything kẹkọọ ni sàṣọ ti sọ ètò ìmọ̀ sọ ètò ìmọ̀ sọ yes let me talk you give me chance you know when Juicy is talking now that mm -hmm. she didn't do this, she didn't do that, mm -hmm. and this is a court case, court by mm -hmm. Dajofa, we will just talk. The mm way forward ni mi believe pale so we can talk everything but way forward now. ẹyin ẹsọ titin kẹlòmí náà sọ tiwọn ẹsọ ẹka kẹ́kọ̀ọ́ látara ẹyin ẹsọ titin go on. none of you will take my own my own is that. ẹ ṣàṣọ tí àbí ìwà ìwé fàmà ṣàṣọ titin ẹ̀ka. Babarano you used to tell you used to tell people that eh, mm -hmm. eh, Baba we Baba will be in charge of so so thing. Even uh, me, uh, Tolani that is talking, nobody mm. know. I'm a man. Nobody mm. know what will me except the one he tells people outside that I am my husband. We have done this. We have done that. I know there will be a shocker in this case. That okay, when, when you, uh, uh, you, you wait first. You wait first. Let, let me let me put this to juices. Juices, mm. juices. Look at it this way. Okay, You know, people do so many things to make money, right? Jesus, please unmute. This is to you right now. Because we have to keep it sensitive, okay? People do so many things to make money. This, this is not even about what particular job. I'm a farmer, I'm a tailor. It's not about that, that, works. work. This is what brings money, all right? So now, just for an example's sake, for example's sake, I'm not saying women is a drug dealer, okay? Let's say what Dawa class said about women, about peddling drugs, peddling balloon, whatever. Let's say that was correct. And she made a lot of money. And she supported her husband. okay, and then her family, that is Mubad and Wumi, which is a family, okay, and then they made it, and they made it big, all right. If you just, let me say you have Mubad, you're not aware of this, you see Wumi as somebody who is in the, in the, in the house, but she go to show with her husband, she know what she do, her husband know what she's doing, her husband want her, her husband want her, she want her, she want his husband. So, sorry, she want her husband, okay? In fact, you as Juices, at a point, you took your son Mubad away from Wumi, your own son, still went to Wumi. Okay? Now, Jesus, are you saying that when it comes to appropriate the property of this son, you will not be considerate? You will just, um, I mean, just come in and apply full force and say, because your son married to her, so everything that belongs to that house or whatever that exists belongs automatically to your son, and you're going to do it however you want. Do you think that is fair enough? Mm. to we modern to we to we modern people no, modern people. Be realistic here, like mm. what, what I said. Mm. Nobody mm. abhors law. When a law is a law is a law. mm And I've said it very well that if Wunmi could have, have somebody that have an interest at heart, people mm that have wisdom, that have brain, that mm is advising her, This mm. Mm-hmm. would have got to this state. They will have gone to meet Baba. They would have gone to sit together like, okay, let's talk about this thing. Mm-hmm. Impossible mm. at that place called Atmasopa. This is what we do. This is what we do. This body. Mm. Mm-hmm. In fact, I believe with wisdom, it won't go to this state. They can just do the thing within themselves. I'm very mm. sure of that. But because he's, he's surrounded with fools, that doesn't have an Don't say that again. Okay, Juicy, okay wait, wait, wait. Enisu, Enisu, Enisu, Tolani, Tolani, Tolani, Tolani, wait, Tolani, eat. Enisu, Tolani, wait, Jack engage, Jack engage. Stop saying that. Jack engage, Juicy, Juicy, Enisu, Tolani, Tolani, má jà náà, farabalẹ̀. Juicy, let's do it this way. Juicy, but you don't know Juicy. Feyikemi, Enisu, no, Enisu, Enisu, Enisu. You don't know this lady you are talking to. Feyikemi, no, no, no, don't say don't know this lady. Ó máa sọ ti tiẹ̀, ó máa sọ ti tiẹ̀. Oh. Enisu, ẹlòkàlùkù máa sọ ti tiẹ̀, Enisu. Okay, Juicy. Yeah. Let's look at things this way, okay? Let us say, you know, there are so many um, people in Nigeria that does music, that does movies, that does so many. Some of them they even do tailor, right? But underneath, they do some secretive things that give them a lot of money. Okay, let's say somebody is into music, singing music, right? But the main thing that is bringing money is something secretive that they can't mention which is the real bed that is which, which is the real thing that is bringing money. When Mubad was alive, Mubad is not that popular. Let's get it clear. But we can we can say that this guy was rich. Are we saying that all his money was coming from music? And if that was not, okay, if that was not, um, do you think somebody need to carefully understand the way that family is made. What if Mubad music was just like a front line, like, okay, nǹkan she à ń survive the as a family? Okay, what if nǹkan were not wà náà tí wọ́n tún ṣe tí èmi àti ẹ̀ that was, see, look at it. The thing mm -hmm. is Mubad and Wunmi. Mm -hmm. Mm-hmm. Because if I can take it back, Baba mm. Mm-hmm. Mohbad said, and I quote, he said there was a particular time Mubad came with money. He wanted to give it to him. He said, no, I don't know where this money is coming from. I'm And use that money to do another thing. So I want mm. to believe that Papa Mohbad, even if they are doing some dirty thing, Baba Mohbad mm. will not be involved. Here is Wunmi that is supporting the, mm. the husband. Are you getting it? Where mm. Wunmi, we are saying that everybody we are using this to learn. Mm-hmm. Where Wunmi is getting it wrong, like I said, mm. Mm. only property In Immobile, uh, Liam himself is number one. It should adjust anything that they are doing. They should adjust do it together. Wumi Mohbad, Wumi Mohbad. In two of their name. Joycey, Joycey. No, no, no, no. Wait, Tolani, Wonusu, Tolani, Wonusu, Wonusu. Justice, you know what? You know, you know what? Justice, you know what? You know where the problem comes in, right? You be point one. Mm? let even say Wumi is rich. One, she's not. You know, I don't. To, I don't. To, I'm trying to to manage. Okay, how these things could could have been. Okay If I am the one, I'm doing a dirty job, juices. And all the money I make, because I know you, you are a tailor, maybe you are singing music or you are a dancer. People know you that at least you are doing something that is legal. And I'm putting everything under you. And then you, you are you are control, you are using it to buy land for my mother, for my baby, for whatever I want. Okay, you are representing, and then suddenly you are no more, and then somebody now come, they want to take all of that thing because they, they think that you are the one that own it. How are you gonna feel? I no, none gonna... of them can take it, oh, or they are just talking. Just wait, just wait, just wait. Tolani, nisso, nisso, None of them. Nisso, nisso. Like I said, I understand. Sure, you understand. You understand the situation I've been just. you understand what I'm saying. What you are saying, I understand. Mm-hmm. What if women no low to who did the low, but Komodo is not present here and it's yeah, under my back. saying that, like I said, where where there is law, there's not someone mm mm-hmm. can do. Like those property that I bought in the name of Liam, and things mm that I bought from his parents cannot be taken away Are you getting it? That's what I'm saying. That even if uh, Mohbad uh, woman wants to be worried, it shouldn't be worried if you have done the right thing, putting those things in her name, or she doesn't want somebody to know in the name of her mother, or why is not in the name of Mohbad alone. Because when we say Mohbad and it's carrying Mohbad's name, and he nobody know anybody with that now. Juices, nobody. There are people making mistakes.